ó dàbọ̀. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrí àgbọ̀ bọ́tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. you are Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan, this is Fresh Offense 105. 105.9 FM. Ìbàdàn kini so Fresh FM nìbàdàn làwà. you ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. Fresh FM náà lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé ìrìn àjò yẹn yá nìyẹn lẹ́ni ọjọ́ ìsinmi ọ̀pẹ àwa la ṣe tọdún tó kọjá nínú ìyànda àti àánú ọlọ́run a mà tún ṣe tọdún yìí. ibẹ̀ náà ni kẹ́ ẹ dúró sí nítorí pé ẹ̀ sí yà rárá Fresh FM náà lẹ́wà. pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù yín náà ni. àbí sẹ́yìn ò rí pé ọdún ti bẹ̀rẹ̀ ni ó mà ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa. torí tá a bá ti ń ṣe palm sunday báyìí a ti mọ̀ pé easter ti wọlé àbẹ́ẹ̀rípa ti ń gbé ìgbésẹ̀ yẹn látẹ̀ní báyìí. ọ̀sẹ̀ dídára ọ̀sẹ̀ rere. tó jẹ́ ọ̀sẹ̀ ìjìyà Jésù la bẹ̀rẹ̀ lénìí ọ̀sẹ̀ ìkáàánú Ọlọ́run ló máa yàǹda fẹ́mi àti ẹ̀ tó ṣáà lọ́wọ́ Ọlọ́run ìdí nìyẹn program tèmi á jẹ́ special program. ọ̀sẹ̀ ìjìyà Jésù fún ọ̀sẹ̀ ìkáàánú àti pàápàá jùlọ láti lè múra wa sílẹ̀ fún ọdún àjíǹde ayọ̀ nǹkan kan dẹ̀ wà tó dá mi lójú pé bó ṣe jẹ́ special program fún ọ̀sẹ̀ ìjìyà Jésù fún ọ̀sẹ̀ ìkáàánú yìí mọ̀ pé láti inú ìrìn àjò náà Ọlọ́run á tún ṣiṣẹ́ bó ṣe máa ń ṣe ẹ máa wò pé àṣọ oníwàásù ògbàlejò wa ni ìrìn àjò tá a fẹ́ rìn lọ́sẹ̀ yìí ó kọjá àlejò. ṣùgbọ́n bá a ṣe máa ń ṣe ẹ̀mọ̀pádùrà la fi máa ń bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. ohun tá a dẹ̀ sinmi lé òun náà ni orúkọ ńlá Dáre Power of Praise. ìwé matthew orí ìkọkànlélógún ni mo fẹ́ ká fi gbàdúrà tẹ́yìn náà bá fẹ́ ṣí tiyín ẹ lè ṣí ṣùgbọ́n èmi á ṣí màá dẹ̀ ká láti ọ̀dọ̀ mi ń bí. bẹ́ẹ̀ ṣe ń ṣí yẹn ẹ jẹ́ kémi bẹ̀rẹ̀ àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù kristi ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ àyàn ológo aṣọ ipò ṣé o nítorí pé o dára sí wa ìrìn àjò díndín ọdún kan torí pé ìwòyí èsì là ń sọ wípé là ń sọ wípé ọdún Easter ìwọ ọlọ́run dẹ̀ pa wá mọ́ títí di àkókò yìí adúpẹ́ olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ọlọ́run gbogbo àgbáyé dáríjì. Matthew twenty one verse two ó wí fún wọn pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gán ẹ̀yin ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín ẹ̀yin ò wí pé olúwa ní fi wọ́n ṣe lọ́gán ni yóò sì rán wọn jáde mo wá gbàdúrà lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ rí ọ̀rọ̀ ni kristi rán ó rán ọ̀rọ̀ yẹn pẹ̀lú wọn ó rán ọ̀rọ̀ yẹn ṣáájú wọn ó sì tú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà sílẹ̀ mo wá kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi mo sọ lórúkọ bàbá mo sọ lórúkọ ọmọ mo sọ lórúkọ ẹ̀mí mọ́ mo ní gbogbo ìdèkídè tó wù kẹ́ ẹ lè wà lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run alàyè mo ló tu yín sílẹ̀ ẹ gbọ́ ni ó lẹ́ọ̀rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a dè àti ìyá rẹ̀ tó túmọ̀ sí pé ìdè lè di ọmọ kó tún de ìyá mo wá kéde rẹ̀ ìdè tó di ọ́ tó di ọmọ rẹ ìdè tó di ẹ̀ tó di àwọn ọmọ ilé yín lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run ti ká lára rẹ̀ mo ló tu yín sílẹ̀ mo sọ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ mo ní gbogbo májẹ̀mú tó dá ogún lẹ̀ èmi ò mọ̀ bóyá dé àìsàn ni bóyá dé gbèsè ni bóyá àìní ni bóyá àìríjẹ àìrímu èyíkéyìí tó wù kó jẹ́ mo sọ lórúkọ Jésù Kristi mo ní ìtúsílẹ̀ Ọlọ́run lórúkọ Jésù mo ló ba ayé rẹ ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé nínú ìdèwọ nìwọ náà wà lórúkọ Jésù olólùwà tú yín sílẹ̀ tún gbé ìgbésẹ̀ kan ẹ̀ẹ́rí ni Kristi ò tí ì lọ sí ilé lọ́pọ̀lọpọ̀ ọdún tó bá ti wá á wàásù á yẹra ṣùgbọ́n ilé ọjọ́ kan mọ́ ó wọ ìlú òun tìka lára rẹ̀ gẹ́gẹ́ bí ọba èmi náà sọ lórúkọ Jésù agbára wo ni ò jẹ́ kó orí dé sí nígbà tó tiẹ̀ ti wà lọ́mọ ọwọ́ láti kọ́kọ́ gbé sá ọlọ́run wa sọ nù ìwé matthew orí kejì ẹsẹ̀ kọkàndínlógún ó ní joseph gbé ọmọ ọwọ́ náà lọ nítorí pé àwọn tó ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà gbogbo wọn ti kú tán pátápátá tó túmọ̀ sí pé ó ti pa wọ́n mo wá kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ lórúkọ jésù kristi gbogbo àwọn tó ń fi kú wá ẹ̀mí rẹ̀ kiri gbogbo àwọn tí ò jẹ́ kó orí lé wá gbogbo àwọn tí ò jẹ́ kó tó lé yín lọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlọ́run ti ká lára rẹ̀ mo ló palẹ̀ wọn mọ́ ò gbọ́ ohun tí Ọlọ́run sọ fún Mósè ni nínú ìwé Ẹ́kísódù orí ìkẹrin yẹn ó sọ fún Mósè ó yá padà sí Egypt àwọn tó ń wá ẹ̀mí rẹ gbogbo wọn ti kú tán ó wá sọ mi mọbi tí wọ́n ti ń gbọ́ mi mo sọ lórúkọ Jésù gbogbo agbára tó ń di ẹ lọ́wọ́ tí ò jẹ́ kó o lè lọ ilé yín tí ò jẹ́ kó o lè lọ ìlú yín lórúkọ Jésù agbára náà mo ló ṣubú níwájú ẹ lẹ́yìn ẹ̀rí lọ́jọ́ náà ni ohun ẹyọ kan oṣù ló wà nítorí pé Kristi wọlé gẹ́gẹ́ bí ọba ó wá sọ lára àwọn tí ó lọ ilé wọn bí ọba lára àwọn tí ó lọ pàṣẹ nílé wọn lórúkọ Jésù mo ló jẹ́ kan lára wọn mo ní adé ọba ohun yìí ọba ọ̀rọ̀ ọba àṣẹ ọba tí wọn náà fi sọ̀rọ̀ bí ọba láàárín àwọn ọmọ bàbá láàárín àwọn ọmọ ìyá láàárín ìdílé yín lórúkọ Jésù Kristi mo là ń yànjẹ́ fún ẹ ó tí ẹsẹ̀ kẹjọ sọ ni ó ní ọ̀pọ̀ ìjọ ènìyàn tẹ́ aṣọ wọn sí ọ̀nà ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́ wọ́n sì fọ́ wọn sí ọ̀nà ìdí tí wọ́n fi fọ́ wọn òun ni wípé nítorí pé Jésù jókòó láwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ká ní Jésù ò jókòó láwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ta ló fẹ́ tẹ́ màrìwò sílẹ̀ ta ló fẹ́ tẹ́ aṣọ sílẹ̀ èmi náà wá sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní ìsàbálẹ̀ agbára Ọlọ́run èyí tí wọn náà fi yàtọ̀ agbára tí ó mú ọ yàtọ̀ láàárín àwọn ọmọ ìyá rẹ agbára tí ó mú ọ yàtọ̀ láàárín ìlú yín agbára ìgbésókè agbára ìgbédìde lórúkọ Jésù mo la yànde ẹ fún ẹ ò ní ṣe dá dúró gbogbo ẹ̀yin tí a fi àìsàn dè mọ́lẹ̀ olúwa tú yín sílẹ̀ gbogbo ẹ̀yin tí ìrìn àjò ayé yín tí ò tiẹ̀ yé yín àánú ọlọ́run fọ̀n fún yín gbọ́ eléyìí o mo ní kí ó tó di wákàtí mẹ́rìnlélógún lára àwọn tí ó gbégbá ọpẹ́ ńlá wípé ọlọ́run fi àánú ńlá bẹ̀ mí wò mo ló jẹ́ kan lára wọn àárín ìwà àtọlọ́run ò ní dàrú bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmì lórúkọ Jésù. Fresh FM náà lẹ ti ń gbọ́ wa. ẹ̀yin tí ẹ fẹ́ máa gbọ́ ohun oníwàásù lójoojúmọ́ ire òwúrọ̀ ní lójoojúmọ́ ni mo máa ń súre fún gbogbo àwọn èèyàn mo fẹ́ kí wọn náà darapọ̀ mọ́ ìrìn àjò nítorí pé àwọn tó ti darapọ̀ mọ́ wọn ní testimony. tó o bá wá fẹ́ kí àwọn àdúrà yẹn kó máa wọlé sórí fóònù ẹ lójoojúmọ́ bóyá láti lè sẹ́ndẹ̀ sí ọmọ àbí láti lè pín fún àwọn ẹbí àbí ará wọkọ nọ́mbà ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n lórí whatsapp nìkan ni wọkọ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì ẹ fi mí sí ire òwúrọ̀ ẹ fi mí sí ire òwúrọ̀ sí nọ́mbà yìí zero eight zero seven six one seven two six seven seven wàá kọ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì lórí whatsapp ni o kì í ṣe lórí normal kọ̀ torí kò sí bí mo ṣe fẹ́ pray pẹ̀lú gbogbo èèyàn ṣùgbọ́n tó bá ti lè sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn láàárọ̀ kó tiẹ̀ tó jí wàá ti ba lórí fóònù ẹ ire òwúrọ̀ ni morning blessing o lè fi yẹn gan store contact yẹn nọ́mbà tí wàá send message sí rè zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven ìwọ kò send message ẹ fi mí sí ire òwúrọ̀ mo ti sọ ọmọ onírìn àjò tá a máa rìn lénìí ó yàtọ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ìrìn àjò náà. gẹ́gẹ́ bí èyí ṣe jẹ́ Palm Sunday tó jẹ́ ìsinmi ọ̀pẹ ó yá ìrìn àjò náà ti bẹ̀rẹ̀. ìwé matthew orí ìkọkànléníogún matthew twenty one láti ẹsẹ̀ ìkẹrin gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣẹ pé ẹ sọ fún ọmọbìnrin síónì pé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní ìrẹ̀lẹ̀ ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ wọ́n ṣe bí jésù ti wí fún wọn wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀ wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn wọn wọ́n sì gbé jésù ká ọ̀pọ̀ ìjọ ènìyàn tẹ aṣọ wọn sí ọ̀nà ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́ wọ́n sì fọ́n wọn sí ọ̀nà ìjọ ènìyàn tí ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọ́n lẹ́yìn ń kígbe wípé òsánà fún ọmọ dávìdì olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa hòsánà lókè ọ̀run nígbà tí ó dé jerusalem gbogbo ìlú mì tìtì wípé ta nìyí ìjọ ènìyàn sì wípé èyí ni jésù wòlíì láti násárẹ́tì ti galili. láti ẹsẹ̀ ogójì títí dé ẹsẹ̀ ìkejìlélógójì. Ìyìn rere tí a ti ọwọ́ Lúùkù kọ, orí ìkeje láti ẹsẹ̀ ogójì dé ẹsẹ̀ ìkejìlélógójì Luke chapter seven verse forty to forty-two. Jésù sì dáhùn wí fún un pé Símónì mo ní ohun kan í sọ fún ọ. Ó sì dáhùn wí pé olùkọ́ ni máa wí onígbèsè kan wà tí ó ní ajigbèsè méjì ọ̀kan jẹ ẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó idẹ èkejì sì jẹ ẹ́ ní àádọ́ta nígbà tí wọn kò sì ní tí wọn ó san ó dáríjì àwọn méjèèjì. jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ kẹjọ james chapter four verse eight ẹ súnmọ́ ọlọ́run òun ò sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì. kejìdínlógún Hébérù orí ìkejì ẹsẹ̀ kejìdínlógún Hebrew two eighteen nítorí níwọ̀n bí òun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́ Fresh FM lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. Mm -hmm. say tí a ti ọwọ́ Matthew kọ orí ìkẹta ẹsẹ̀ ìkejì ó sì ń wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ìwé ìyìn rere tí a ti ọwọ́ Máàkù kọ orí ìkíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún náà Mark chapter one verse fifteen ó sì ń wí pé àkókò náà dé ìjọba ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀ ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìyìn rere gbọ́. ìwé ìfihàn orí ìkejìlélógún láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin Revelation chapter twenty two from verse one to four ó sì fi odò omi ìyè kan àmì tí ó mọ́ bíi kírísítálì tí ń ti ibi ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn jáde wá ní àárín ìgboro rẹ̀ àti ní ìhà ìkíní kejì odò náà ni igi ìyẹ́gbẹ́ wà tí máa so onírúurú èso méjìlá a sì máa so èso rẹ̀ ní oṣooṣù ewé igi náà sì ni fún mímú àwọn orílẹ̀-èdè lára dá yóò sì sí mọ́ ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn wọn ò sì máa rí ojú rẹ̀ orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn. mo fara mi fún ọ mo kú nítorí rẹ kí n lè ra ọ padà. ádámù kan ṣubú. ẹnu kù nínú ọgbà édẹ́nì nítorí pé ádámù kan ṣubú lọ́gbà édẹ́nì ló jẹ́ ká tún nílò ádámù kan láti lè tún dá orí ọ̀fẹ́ náà padà ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ ó ní ọlọ́run fi ìfẹ́ òun pàápàá hàn sí wa pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa ìwé johannu orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. kí ó nítorí tí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí ẹ̀ kan oṣù fún ni kí ẹnikẹ́ni ẹnikẹ́ni ni o tó bá ti gbà kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun kí nìwọ náà fẹ́ fi san fún ṣé kìí ṣe pé wọn náà tún kàn má gbélébùú lẹ́ǹkan sí ọkọ̀ ẹ̀gbẹ́ létí. nínà tá a nà á nítorí tèmi àti ẹni kí ló béèrè lọ́wọ́ rẹ ọmọ fi ọkàn rẹ fún mi nǹkan ẹyọ kan oṣù tó ń béèrè nìyẹn o ọmọ fi ọkàn rẹ fún mi ohun tó dẹ̀ fẹ́ ni pé kó o sá fún ẹ̀ṣẹ̀ kó o bá a lè jàǹfààní ayérayé láàárín gbogbo àwọn tó wá sáyé ẹ gbọ́ mi dáadáa o láàrin àwọn ìránṣẹ́ láàrin àwọn wòlíì láàrin àwọn òjíṣẹ́ láàrin gbogbo èèyàn tó wá sáyé nǹkan kan máa wà nípa Jésù tó yàtọ̀ ó nìkan ló tún fún wa ní èrè lẹ́rìn ìrìn àjò wa láyé ó sọ ọ́nù ìwé Jòhánù orí kẹrìnlá ó ní èmi ń lọ gbogbo àwọn tó lọ kò sẹ́ni tó ṣe ìlérí kankan o ó ní èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín pé ní ibi tí èmi bá wà kí ẹ̀yin náà kó lè wà ń bẹ̀ kì í ṣe wípé yóò fún yín ní ayé yìí nìkan láti gbádùn ó tún ṣèlérí ayérayé àbí wọn náà wà nídìí pé lẹ́yìn ikú sàárè ló kàn lẹ́yìn ikú sàárè kan ló kàn o ó ìtúkan ayérayé ìwé mọ́só ni a fi fún ènìyàn láti kú lẹ́ǹkan ṣoṣo lẹ́yìn ẹ̀ ìdájọ́ ah. ibo ló ti fẹ́ lo ayérayé rẹ̀ jẹ́ ká tiẹ̀ gbà pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ jésù dé orí àkọsílẹ̀ inú ìwé ìṣe àwọn àpọ́stélì ni ó ní bẹ́ẹ̀ ṣe ń wò ó tá a gbà sókè báyìí ó ní bẹ́ẹ̀ ló tún ń padà bọ̀ lẹ́ǹkan sí nígbà tó bá padà dé nígbà tó bá kó àwọn àyànfẹ́ ṣé yóò rí ìwọ náà kó níbo ló ti fẹ́ lo ayérayé rẹ ohun oníwàásù ló tún gbọ́ yìí o òun náà ni pé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìpadàbọ̀ Kristi ò ní pẹ́ dé mọ́ kò dẹ̀ sí àbùjá kankan iṣẹ́ àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run nínú ìta fi lè gbà wá yàtọ̀ sórúkọ jésù kristi nìkan ìwọ náà bá ń bá wọn dáṣà ayé parẹ́ tì yóò parẹ́ lọ́jọ́ kan lórúkọ jésù èmi àti ẹ àní kábàámọ̀ lẹ́yìn ìrìn àjò wa láyé. kí bàbá mi pf wá fún ti ọjọ́ ìbí wọn tí wọ́n ṣe ní àárín ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ẹ̀mí gígùn àtàlàáfíà bẹ́ẹ̀ ni mo kí grandpa anthony ìṣọ̀lá Oyewusi. bàbá pé tì nìyẹn lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ̀mí gígùn àtàlàáfíà olúwa yànjẹ́ fún yín and my boy is fifteen today champion ayọ̀dèjì Oyewusi ẹ̀mí gígùn àti àlàáfíà lórúkọ jésù bí mo ṣe ń fa ọgbọ ẹ bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik lọ́wọ́ nọ́mbà tèmi tẹlẹ pè mí sírè zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six god bless you. ọgọ́ mi mo fi sílẹ̀. FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrin àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára bá a lè ká o. àjànàkú kọjá mo rí nǹkan fìrí erin kan gbígbé. Fresh FM ti dára bá a lè ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ wá dọ̀gá o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dégbègbón àdùnbárin máa tòṣì sámi wá àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Hey, hey, hey fresh fm àkùkọ dírí ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ó dá wa dọ́gba. ẹ máa forí wọrí ẹ máa forí wọrí fresh fm ti dára pàápàá fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. wá èsì bàbá mẹrẹkù níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. àwa tọ̀ wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. we come to you with humble mind. atẹríba lábẹ́ ẹsẹ̀ rẹ olúwa lónìí. we humble before you today o lord. à ń rán ọ̀rọ̀ yìí jáde nípasẹ̀ rẹ ní orúkọ jésù. we send this message out out through you in the name of Jesus. Where the word of the king is, the authority of the king is there also. Let your word run into people's life today and free them in Jesus' name. In the name of Jesus. We are praying. that kí ìyanu kó farahàn ayé àwọn tó ń gbọ́rọ̀ yìí. the miracles will happen in the life of our listeners. Jésù Olúwa wa. in Jesus name our Lord. àmín. amen. à ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ lónìí. we speak about sin today. ẹ̀ṣẹ̀. sin. ó jẹ́ àrùn tó kárí gbogbo ayé. it's a disease that goes round all the world. ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí inú Ọlọ́run kò dùn sí rárá sin is something that God is not happy about. gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ń yàgbẹ́ tí ẹni tó yàgbẹ́ sì ń kórìíra ìgbẹ́ ara rẹ̀ just as human beings defecate and they hate the excreta. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run kórira ẹ̀ṣẹ̀ nínú ayé ẹ̀dá ọwọ́ rẹ̀. so exactly God hates sin in the life of his creatures. kí ni à ń pè ní ẹ̀ṣẹ̀. what do we even call sin. ẹ̀ṣẹ̀ ni rírú òfin ọlọ́run. sin is the transgression of the law of God. èyí ló wà nínú èkíní johannu orí kẹta kẹrin. this can be found in first John chapter three verse four. báwo ni ẹ̀ṣẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ how did sin begin? ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá ńlá ádámù àti éfà. sin started from our forefathers adam and eve. ṣùgbọ́n ní pàtó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ sátánì wá. but specifically sin started from the devil. èyí wà nínú àṣàyà orí kẹrìnlá ẹsẹ̀ kejìlá. This can be found in the book of Isaiah chapter fourteen verse twelve. Ẹ̀ṣẹ̀ yìí ló mú kí Ọlọ́run lé Sátánì sínú ayé. It was this sin that made God to send out the devil into the world. Tí ó fi gba inú ọgbà Édẹ́nì lọ tí ó sì mí sí Ádámù àti Éfà nípa títàn wọ́n jẹ èso. And the devil went down straight into the garden of Adam and Eve by deceiving them to take the fruit that they were not supposed to take. Bọ̀yé fagba ọ̀rọ̀ èṣù gbọ́ ju ti Ọlọ́run lọ. And Eve believe the message and words of the devil more than that of God. nípa jíjẹ èso. by taking the fruit. ó ṣe àìgbọràn sí Ọlọ́run. he became disobedient unto God. nípa àìgbàgbọ́ àti àìgbọràn rẹ̀ yìí ikú sì kọjá sórí gbogbo ènìyàn. by this attitude of unbelief and disobedience death was transferred into human race nínú ìwé róòmù orí karùn-ún kẹrìnlá. in Romans chapter five verse twelve. ó sọ wípé ṣùgbọ́n ikú kọjá láti ìgbà Ádámù wá títí fi di ìgbà tí Mósè àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìrékọjá ádámù ẹni tí ń ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀. Romans chapter five verse fourteen says Nevertheless, death reigned from Adam to Moses, even over them that had not sinned after the similitude of Adam transgression oh. who is the figure of him that was to come. mo ní orúkọ mìíràn tí ẹ̀ṣẹ̀ ń jẹ́ ní àìṣòdodo gbogbo. another name that sin is also called is all unrighteousness. Bíbélì sọ pé gbogbo àìṣòdodo gbogbo ni ẹ̀ṣẹ̀. The Bible recorded that all unrighteousness is sin. Ẹ jẹ́ ká wo àwọn àìṣòdodo tí Bíbélì pè lẹ́ṣẹ̀ níhìn. Let us observe some unrighteousness that the Bible refer to as sin here. Ìkíni Kọ́ríńtì orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá. First Corinthians chapter six from verse nine to ten. Bíbélì wípé ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì ó jogún ìjọba Ọlọ́run ká má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn apànìyàn tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn ará lọ́ni lọ́wọ́ gbà ni ó jogún ìjọba ọlọ́run. First Corinthians chapter six from verse nine to ten. Know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived, neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminate, nor abusers of themselves with mankind, nor thieves, nor covetous, nor drunkards, nor revilers, nor extortioners shall inherit the kingdom of God. Those that are killing. Gbogbo àwọn tó ń pààyàn. These things are sin, Àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ni. And those sins are abomination in the presence of the living God. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọ́n ti jẹ́ ìríra níwájú Ọlọ́run alààyè. The Lord hates sin. Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀. You have to run away from those sins. Ó ń láti sá fún àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. So that you can be saved kí o lè rí ìgbàlà. ǹjẹ́ o ti dòmìnira kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí bíi. are you free from all these sins. jésù wí pé àkókò náà dé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìrere gbọ́. Jesus said, The time is now. Repent and believe in the gospel. Nínú ìwé Máàkù orí kìíní ẹsẹ̀ kẹẹ̀dógún. In the gospel of Mark chapter one verse fifteen. Jésù wípé àkókò náà dé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìrere gbọ́. Mark chapter one verse fifteen and saying the time is fulfilled and the kingdom of God is at hand. Repent ye and believe the gospel. Kí ni èrè ẹ̀ṣẹ̀? What is the reward of sin? Nínú ìwé Rome orí kẹfà ẹsẹ̀ ìkẹtàléníogún. In Romans chapter six verse twenty-three. Bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. The Bible says death is the reward of sin. Ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Death is the reward of sin. èyí sọ nípa ikú ti ara àti ikú ti ẹ̀mí. this is talking about physical and spiritual death. èwo ni ìyà ayérayé. what is eternal damnation. ìyà ayérayé. eternal damnation. kì í ṣe pé a ó pin ẹlẹ́ṣẹ̀ níyà pẹ̀lú ọlọ́run nìkan ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ yóò wà nínú ìdálóró ayérayé. eternal damnation implies not only that man will be separated from God forever but he will be in eternal torment forever. ọ̀run àpáàdì. hell. èwo ni ó tún jẹ́ ọ̀run àpáàdì. what do we refer to as hell. ọ̀run àpáàdì wà fún èṣù àtàwọn ọmọ ogun rẹ̀. Hell is meant for the devil and its agents. Ìyẹn ló wà nínú ìwé Matthew twenty-five verse forty-one. That can be found in the Gospel of Matthew chapter twenty-five verse forty-one. Nígbà náà ni yóò sì wí fún àwọn tí ọwọ́ òsì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún sínú iná ìnípẹ̀kun tá a ti pèsè sílẹ̀ fún èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Matthew chapter twenty-five verse forty-one reads, Then shall he say unto them on the left hand, Depart from me, ye cursed, into everlasting everlasting fire prepared for the devil and his angels. ọ̀run àpáàdé ni ibi tí ẹlẹ́ṣẹ̀ yóò ti lu ayérayé nínú iná àjókù. Death hell is the place where sinners will spend eternity. àwọn tí ó bá lọ ibẹ̀ yóò máa pòǹgbẹ fún omi ṣùgbọ́n kò ní sí omi láti tù wọ́n lára rárá. The candidates that will go there they will thirst for water yet they will have no water to comfort their lives. gẹ́gẹ́ bí iná ṣe máa ń rí lára bí ènìyàn bá fi ọwọ́ kàn án jù bẹ́ẹ̀ lọ ni ìdálóró ibẹ̀ ṣe máa rí ibẹ̀ kò ṣeé fẹnu sọ ibi èrú ńlá ni. Just as fire is to man when man touches fire The experience is much more than that is the torment that people in hell will experience. Luke sixteen twenty three twenty four. Luke chapter sixteen verse twenty three to 24. Ibẹ̀ kì í ṣe ibi tí ènìyàn ti máa ń fi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ fún Ọlọ́run rárá. The place is not a place where anyone can hide his sin from God. Kò tilẹ̀ ṣeé ṣe ni. It is even impossible. Nínú ìwé Númérì thirty two twenty three ó sọ pé ẹ̀ṣẹ̀ rẹ yóò fi hàn in the book of Numbers, chapter thirty-two, verse twenty-three, it says, Your sin shall reveal you kò ṣeé ṣe fún ènìyàn kan bí ó ti wù kí ó rí láti fi ara rẹ̀ pamọ́ fún ọlọ́run nítorí ọlọ́run mọ ìrònú ọkàn ọmọ ènìyàn. It is not possible for man to hide himself from God because the Bible says God understand and know the thought of man. Gẹ́gẹ́ bí kò ti ṣeé ṣe fún Ádámù láti fi ara rẹ̀ pamọ́ fún Ọlọ́run bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe fún Káínì bákan náà láti fi ara rẹ̀ pamọ́ fún Ọlọ́run. Just as Adam could not hide his life from God and also Cain could not hide his life from God. Bákan náà ni Júdásì Iskarot àti àwọn mìíràn pẹ̀lú ni wọn kò lè fi ara wọn pamọ́ fún Ọlọ́run rárá. Equally, Judas Iscariot and other people also could not hide their life from God. Kọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ lónìí yìí. Today forsake your sins. Kí o sì gba ìrere gbọ́ and accept the gospel. a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. and your sins shall be forgiven. kọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. forsake your sins. a ó gbà ọ́ là. and you will be delivered. ìwọ yóò sì wọ ìjọba ọlọ́run. and you will inherit the kingdom of God. bíbélì sọ pé ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. the bible say whosoever covereth his sins shall not prosper. ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ̀ sílẹ̀ yóò rí àánú. whosoever confesses and forsake will obtain mercy. ǹjẹ́ ní orúkọ Jésù ni mo gbàdúrà fún gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lónìí. now in the name of Jesus. Jesus Christ, I pray for all my listeners today. Agbára Ọlọ́run tó ju aṣẹ́gun lọ. Agbára Ọlọ́run tó oró ẹ̀ṣẹ̀. Agbára Ọlọ́run tó sọ kó ẹ̀ṣẹ̀ kó wọnú ayé yín lọ ní orúkọ ń Jésù Olúwa wa. Amen. I pray that the power of God that transforms people and make him free from sin may enter your life and free you in the name of Jesus Christ. I pray. Amen. Pè mí sí nọ́mbà yìí. Call the man of God on this phone line. O oh eight O oh three three two three four two eight eight O oh eight O three three two three four two eight eight. Ẹni tó bá ọ sọ̀rọ̀ yìí náà ni ìránṣẹ́ Ọlọ́run àti ajíhìnrere P.F. Ọwa. The preacher of this message to you is evangelist and prophet P.F. Ọwa. Àlàáfíà ni fún yín. Peace of God be upon you all. Àmín amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí tuesday bẹ̀rẹ̀ látàgò ìrọ̀lẹ́ sí aago méje lẹ́kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ ìsìn wa ti ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ogun gbèsè àwẹ̀ lọ́rọ̀gùn tirẹ̀ rẹ̀ ti dojúrú ó kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí ó gbà kò sọ̀nà báyọ̀ ìwọ sá tẹ̀lé mi wá sọ́dọ̀ Jésù tẹ̀lé mi ká lọ sí Miracle Christ Revival Miracle Center. àdùnmọ̀ọ́mùdélé ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ Jésù dájúdájú mọ̀ọ́mùdélé lórúkọ Jésù. Jésù o. Dájúdájú á bá mi lórúkọ Jésù o. Dájúdájú.